oríṣiríṣi ìtàn lórí àwọn akọni ilẹ̀ Yorùbá ẹni tó mojú ògùn ní ipa bì níwè àkókò Àyìndé ti dé tó fẹ́ máa gbẹ́dọ́ Awíkọ́nkọ́ ti dé ó fẹ́ máa sojú abẹ́ ń kó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè Àyìndé Awíkọ́nkọ́ dé o fẹ́ máa tàn mọ́ léèdè ó yá tẹ̀síwájú Àyìndé àti. ǹjẹ́ mo gbóyìndé kẹwàá tọ́lá mo gbéyọ̀dé kẹwàá bù sọ́bẹ̀ Àyìndé Àwíkòkò ló tún gorí ètò lọ́jọ́ tòní alóyin lóhùn ọmọ àwàjámọ̀jẹ nílùú Ìbàdàn. kí n tí ó tẹ̀síwájú lórí ètò ẹ̀jẹ̀ ń ṣìbà lọ́wọ́ Elédùmarè ọba mi àgbàlagbà oyè ògbìgbà tí ń gbà láì lára ọba tí ń gbà láì lẹ́nìkan mo ṣìbà gbogbo ẹ̀yin àyànfẹ́ Elédùmarè pátá mo ṣèbẹ̀yìn bàbá wa mo ṣèbẹ̀yìn ìyá wa ní gbogbo ibi tí fọ́nrán òyìn ń kàn dé. bẹ́ẹ̀ mo ṣì bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ti kọ́ pèdè kí n tó pèdè. ẹ̀rákùn ẹ̀ mọ̀jẹ̀ ń tẹnu gómìn ọ̀wọ̀. ohun tá a fẹ́ mọ̀ pẹ̀kẹ́lù lórí ètò lọ́jọ́ tòní iná ẹ̀ lè ẹnì kan tá a pè ní àjàlá. ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ti gbọ́ rí àjàlá the traveller. ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. àyìnbá sì jọ lára wọn. àjàlá yìí jẹ́ ọmọ bíbí ìlú ghana lẹ́yìn tó túmọ̀ sí abí sí ìlú ghana ní ọdún 1934. ọmọlẹ̀ nàìjíríà ni pẹ̀lú ẹ̀jẹ̀ torí àwọn ẹbí rẹ̀ wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n wọ́n tẹ̀dó sí ìlú ghana. àìmọ̀ sí gbọ́dọ̀ ọ̀rọ̀ àwọn bàbá ẹni tá à ń sọ̀rọ̀ ó níyàwó mẹ́rin tó sì bí ọmọ bíi ọgbọ̀n. kékeré ọmọ òkóòn ló ní àjàlá wà nígbà tí wọ́n kú ní ìlú Ghana padà sí ìlú Nàìjíríà. thank you àjàlá bẹ̀rẹ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní iléèwé baptist academy ní ìlú èkó tó sì lọ sí iléèwé ìbàdàn boys high school fún girama hmm, ìyún ìwé ìwé oníwèé mẹ́wàá. ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. nílùú ìbàdàn. ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa nígbà tí àjàlá tó pé bí ọmọ ọdún méjìdínlógún ó gbéra lọ sí òkè òkun láti lọ kọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó ní iléèwé yunifásitì Chicago. ìtàn fi hàn pé nígbà tó dé ní àkóògbà náà àjàlá ni akẹ́kọ̀ọ́ aláwọ̀ dúdú àkọ́kọ́ ní iléèwé náà lè halẹ̀ kò lè halẹ̀ ń ṣe nílùú Chicago Àjàlá rìnrìn àjò kan láti ìlú Chicago lọ sí ìlú Los Angeles pẹ̀lú kẹ̀kẹ́. ìrìnàjò yìí tó bí okòó-dín-ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jìlá máìlì ó sì fi ọjọ́ méjìlélọ́gbọ̀n rin ìrìn àjò náà. a rí kà pé ó bẹ̀rẹ̀ ìrìn náà ní oṣù kẹfà ọdún 1952 ó sì dé ìlú Los Angeles ní oṣù keje. ọ̀gẹ̀dẹ̀gbẹ́ ìlàtẹ́kùn fẹ́ fi gígẹ́nu ṣe ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. ọ̀pọ̀lọpọ̀ òwúrí ni Àjàlá gbà látàrí ìrìn àjò yìí. kódà kó tó dé ìlú Los Angeles ni olórí agbègbè kan torúkọ rẹ̀ ń jẹ́ Fletcher Boron ló ti lọ́ọ́ dó láti tẹ́wọ́ gbà pé káàbọ̀ kúrin. kí ni gbẹ́dọ́gbẹ́dọ́gbẹ́ ti yí ọ̀gẹ̀dẹ̀gbẹ́. báyìí ni àjàlá ṣe ń gbé nílùú los angeles tí kò padà lọ sí ìlú chicago mọ́. òun náà tiẹ̀ ti wá dìlú mọ̀ọ́ká nílùú los angeles oríṣiríṣi ìfọ̀rọ̀wánilẹ́nuwò oríṣiríṣi ìfomitoro ọ̀rọ̀ ló ṣẹlẹ̀ pẹ̀lú àjàlá pẹ̀lú àwọn oníròyìn tó fi wáá di pé orúkọ àjàlá náà wọ inú ìwé ìròyìn kan nílùú òkè òkun. àjàlá wà nínú eré ìṣe kan tí orúkọ rẹ̀ ń jẹ́ white witch doctor tí ọ̀gbẹ́ni louis a steinfeld tó kọ ní ọdún 1950. ọ̀rọ̀ mi twentieth century fox náà ló gbé eré ọ̀hún jáde. àyìnbó sì kọ́ lọ́ọ́ bá mú ẹ̀dá. ó tún kópa nínú eré tá a pè ní killer ape. àárí gbọ́ pé àjàlá fẹ́ràn obìnrin púpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé obìnrin kú fẹ́ràn tó ṣe yòyòyò ó fẹ́ràn tó ti làmìlàaka obìnrin a máa wà lágbára bẹ́ẹ̀ wọ́n a máa wà ọlọ́lá wọn a wà lówó torí ipò torí owó tí wọ́n ní. ẹni rọwọ́ ẹ àlá tó ń dunnú. ìkànnà àwọn obìnrin rẹ̀ ní ìkan nínú àwọn oníṣègùn òyìnbó kan láti Chicago torúkọ rẹ̀ ń jẹ́ Mitchell to Bassett èyí ló bí ọmọ rẹ̀ àkọ́kọ́ fún un tó sì sọ orúkọ ọmọ náà ní ọládìpúpọ̀ andre Ajala. ó bí ọmọ rẹ̀ àkọ́kọ́ ní ọdún 1953 january 21 1953. ìrètè mi ó máa ní kọjá mi. ṣùgbọ́n àjàlá kọ̀ ó kọ́kọ́ lóun kọ́ lòun bí ọmọ yìí. wọ́n bá mi ṣe bàbá ṣùgbọ́n ilé ẹjọ́ bá a dá sí i tó sì gbà á pẹ̀lú owó ìtanràn ten dollars lọ́sọ̀ọ̀sẹ̀. ẹgbà tó gbàjàlá lọ ilé ẹjọ́ àjàlá kọ̀ kò yọjú sílé ẹjọ́ kó a fẹ̀jẹ̀ sílẹ̀ láti lè láti lè ṣe àyẹ̀wò bóyá ọmọ rẹ̀ ni àbí kò rẹ̀ ní tòótọ́ àjàlá ò yọjú jẹ́ kó fún ní owó ìtanràn pé kó máa sanwó fún arábìnrin yìí lọ́sọ̀ọ̀sẹ̀ owó ìtanràn jẹ́ ten dollar. ìrètí ẹ ó máa ní kọjá ẹ. ọ̀làbísí ìgbà ìfẹ́wé ọkọ̀ àìfẹ́ nǹkan ọbẹ̀ kò fojú kan ọmọ rẹ̀ ọ̀làdìpúpọ̀ ẹ̀ mọ́ tó fi débi ọdún bíi nineteen seventy six ọgbọ́n ló fẹ́ ní sọfẹ́lẹ́ ìdúmarè. àyà ló fẹ́ ní sọfẹ́lẹ́ ìdúmarè. owó ló fẹ́ ní sọfẹ́lẹ́ ìdúmarè. Ọládìpúpọ̀ tó jẹ́ ọmọ rẹ̀ ṣe aláìsí ní ọdún 2020 January 19 2020. ṣé èyí ni ìbẹ̀rẹ̀ ayé àjàlá àti nígbà tó dé ìlú amẹ́ríkà. ẹ̀já wa sọ nípa àwọn ìpèníjà tó rí gbà tó dé ìlú amẹ́ríkà. sọ nípa ìgbádùn ibẹ̀. ọ̀rọ̀ àkóbá ọba máa jẹ́ kárí. ọ̀rọ̀ àdábá oríṣiríṣi ìpèníjà náà ni àjàlá ní pẹ̀lú àwọn oníkèrèdò àwọn tó ń ṣàgbátẹrù ẹnu ìloro ìlú amẹ́ríkà. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ náà náà sì fi kan àbí ẹ̀sùn náà fi kan àjàlá. oṣù ọkọ̀ ó tiẹ̀ jẹ́ pé ntòjòun la fi ń wóhun èpo ẹ̀pà náà ló jọ kó lérí. wọ́n mú fún bíi kámọ̀ náwó tí ò tọ́ owó tí ò ń ṣe owó gidi owó àyédèrú káfíhàn ní ṣẹ́ẹ̀kì tí ò ń ṣe ṣẹ́ẹ̀kì gidi ṣẹ́ẹ̀kì ayédèrú eléyìí wọ́n rán àjàlá lọ sẹ́wọ̀n ọdún kan gbáko láàrin ìgbà náà. nítorí pé kò kọjú mọ̀wé rẹ̀ wọ́n dá padà lọ sí Santa Monica Junior College. ọba máa jẹ kárí ọ̀rọ̀ àdábá ọba máa jẹ kárí wọ́n ní kọ́ bọ̀ ṣàmì lọ́jọ́ sí ọ̀ṣẹ́ fà. àjàlá ò ṣe dáadáa mọ́ lẹ́dùn ìwé rẹ̀ látàrí èyí wọ́n ní kí wọ́n dá padà lọ sí ìlú Nàìjíríà. pé ẹ̀ ń bá a fọkàn bá ètò yìí lọ àyìndá àwíkòǹkò náà ló tún wà lórí ètò náà ni ẹyẹ méjì kì í jàṣà. àjàlá the traveller ńlá ń san parẹ̀ lórí ètò ọlọ́jọ́ tòní. wò ó tó bá tún di jámẹ́jọ á gbọ́ nípa àjàlá the traveller dáadáa. ẹ̀ṣẹ̀ mi á rẹ̀ yìí ìjẹ́ àjàlá padà lọ sílùú nàìjíríà kí nìkan tó ṣe lẹ́yìn ẹjọ́ tí wọ́n dá fún yìí àwọn ìlú wo làjàlá padà lọ ẹ̀kọ́ wo ẹni ìtàn yìí tó kọ́ wa báwo ni ayé àjàlá ṣe padà parí ibo ni ó parí ayé ẹ̀ sí gbogbo ẹ̀ láàmú gbọ́ lọ́sẹ̀ tó ń bọ̀. bàbá ẹ̀yìn fàdàgbà ìtura sírè ǹjẹ́ mo kí ọ̀gá mi olólùfẹ́ mi ẹlẹ́mọ̀ká mo kí ọ̀rẹ́ mi ẹni bí ẹni ẹ̀ bí èèyàn mi Olúwatósìn Michael ọlọ́ọ̀mẹ̀rọ mi mo ṣe o ṣe mo pọ̀ ikú kì í jámọ́ lẹ́yìn ẹkùn ikú ò ní jọ lẹ́yìn mi. tọ́ àìdé ọmọ àbájámọ̀jẹ nílùú Ìbàdàn èmi lọ́mọ sàkìtì wọn lọ́sọ̀ gbàrọ̀ ọmọ bónibónibè wẹ́ǹtì wẹ́ǹtì èmi lọ́mọ òṣòlù ògbàlọ́ ọmọ arógun ọmọ adìpọ̀pọ̀ lójú ogun. tọ́ wọn ní tílé ò jìnnà ìlàkì kó mo ṣetán mo fẹ́ mọ̀ rí lè bàbá tó bí mi lọ́mọ. ìjẹ́ mo kì í pò níyàn ṣe o ọlọ́bẹ̀ ẹ ṣe ẹ̀yin tẹ̀ bá àfìfẹ́ jẹ́ náà àdúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ tẹ̀ ní Sàyìndé Àwíkòǹkò tẹ̀ fi ń gbọ́ wa lójoojúmọ́ kò ní wọ ọ̀kun láṣẹ Èdùmàrè ojú tẹ̀ fi ń wò wá etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní bàjẹ́ kò ní dìbàjẹ́ ǹjẹ́ ẹ̀ kò ní fìlẹ̀ sáyé lọ láṣẹ mo kí gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Moshood Abiola. bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn olùkọ́ wa lápapọ̀ ó dàbọ̀.